صلى الله عليه وآله وسلم nínú ẹ̀rọ ìfọ̀kan nínú àwọn ẹ̀dá yìí wọ́n sọ pé sọ́lọ́ wà wà àlẹ́ ìṣẹ̀lẹ̀ ní àlẹ́ ìṣẹ̀lẹ̀ ní àlẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ inú yẹn àlẹ́ ìṣẹ̀lẹ̀ kọ́ sọ ó jẹ́ táwọn ṣe àmì ìlú sábà dárúkọ àlẹ́ ìmọ̀ àbíkọ́lé sọ́lọ́ ìwà wà ní. inú yóò ti sinú lànà tó yẹ káwọn máa tẹ̀lé. bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú ní òdodo ní ìwọ́n sùn nìkan ní ìmáàmù Abubakar ìmáàmù Umar ìmáàmù Uthman ìmáàmù nítorí pé nínú òfin ṣẹ̀ríà al-imam al-imama oríṣi méjì al-imama tó lè ọgbọ́n àti al tó lè ìmáàmù àgbà àti ìmáàmù kékeré ìmáàmù àgbà òun náà ló lórí orílẹ̀ إمام مالك إمام أبو حنيفة إمام الشافعي إمام أحمد الإمام الأوزاعي الإمام الليل بينهم وفلان إمام فكنا إذا كنا علي كرم الله وجهه لينا بيت إنه أمام كتجاسسي تدو أهل السنة والجماعة wọn kì í sọ pé àlè kọ́rọ̀ lọ́wọ́ àwọ̀jà gbogbo sàbẹ̀ rọ̀bì lọ́wọ́ àwọ̀n rọ̀bì lọ́wọ́ àwọ̀n wọn sọ pé kọ́rọ̀ lọ́wọ́ àwọ̀jà. tí ẹ bá sọ kọ́rọ̀ lọ́wọ́ àwọ̀jà ọ̀fẹ́ nìkan ẹ gbọ́dọ̀ sọ fún gbogbo yẹn yóò náà. tòun kí alùkọ́rù fi sàhábì alùkọ́rù fi sàhábì yẹn náà kọ̀. dáàbò pàtàkì kanáà tí wọ́n ń sọ tó ń pa àlọ́ fún ẹran tó fà á táwọn fún ẹjọ́ fún sàlọ́mù wá wọ́n ṣe àwọn fún un òkè onísàbí kan tí ò forí kalẹ̀ tó sàrí àbọ̀ onísàbí kan tí ò fojú rẹ̀ wú abẹ́rẹ́ rí gbogbo lẹ́yìn àlọ́ ni. lókè kéde àdéhùn àbí sọ́dún bọ́bí ọ̀wọ́ àwọn àmì nìkan onísàbí tí ò forí kalẹ̀ tó sàrí sàbí pọ̀ tó dúró kò forí kalẹ̀ tó sàrí